kéèyàn máa kú lórí ẹ̀ bí a èèyàn ní èèyàn máa yọ èèyàn máa pé o ọ̀rá èèyàn fi aná sákòlù ẹni tí one thousand ó wá one two ó wá kó two hundred naira yókù ó wá kó sí àpò ó ti torí pé nítòsí yẹn àbòsí ni jàǹbá sì ni lóòótọ́ wọn tọ̀nà ló dájọ́ ọ̀tá wọ́n ọ̀tá one thousand naira ọ̀tá one thousand two hundred naira à ń kọ́ ni pé sọ́jà rẹ̀ ni ọjà rẹ̀ kọ́ ọjà ọ̀gá ni tí ọba sì bọ́jà rẹ̀ kalẹ̀ wo ní mẹ́nu débi tóbi rí kí n tàbí kí n ní one thousand two ọlọ́ akọ ọlọ́jà rẹ̀ ńlẹ̀ níbi ìrìnkún obìnrin táwọn tù torí ẹ̀ tẹ́lẹ̀ yẹn bá dé náà ọ̀gá lọ́ọ́ ẹ̀kọ́ gbà àti pé ẹjẹ́ àwọn náà àkàlà bẹ̀rẹ̀ káàpù mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀sàbù sí o àwọn aburú kan bẹ látara tó ṣe wọn tó sì pé tọ́ ọ̀bá dé kí ọ̀gá jẹ àǹfààní yẹn táburú yẹn bá dé ilé ọ̀gá lọ́sẹ̀ yẹn ní ọ̀gbọ́n àti ni àwọn aburú ni pé ọ̀yà tó ọ̀tà ní one thousand two ẹni tó ń rajà yẹn kó ní one two tó bá dípò mi tó bá rí ní one thousand sọmọ pé kò ní wọ́dọ̀ yín mọ́ àbí wọ́dọ̀ yín lọ́la kò ní wá tó bá dípò one thousand one thousand òbí kò ní wá ta ló ní sọ́dẹ̀jì yẹn ọ̀gá ni torí káàtì one thousand lọ́ba ti tà á fún tẹ́lẹ̀ ọ̀gá ti jẹ́ two hundred and tẹ́lẹ̀ tó bá tó dọ̀lẹ́ ni yóò ti wá tó bá tó dọ̀lẹ́ ni yóò ti wá tó bá jọ́lẹ́ ni yóò ti wá èyí tẹ́lẹ̀ ọ̀gá máa jẹ́ máa jẹ́ kí ni yóò máa jẹ́ bíi eight hundred naira. àmọ́ ẹ̀ka péré lọ́jọ́ jẹ fún ọ̀rẹ́ náírà lẹ́yìn ìgbà ìbò síjọ́ ni wọ́n kọ̀jẹ̀ mí mọ́ kọ̀jẹ̀ mí mọ́ tó bá yẹ kó òun bá ka fún ọ̀rẹ́ àìsàkó kò ní dúró mọ́ torí kó sàkíyàn jẹ kátó wá ní pé àkàtó fi fún ọ̀rẹ́ náírà yẹn tó ọ̀rẹ́ ló tó wájọ́ jẹ ẹ wá sí méjì òun ní oṣù òun ní kò pé tọ́gà bá sọ́ọ̀tì lápẹjúwe ní ọ̀làbádé ọkọ yà ní one thousand naira ọjà yẹn wá ní ọlọ́run ní kó mú ọlọ́run ní kó tó kíni ọlọ́run ní ó mú bàtọ́jà yẹn mú ọjà yẹn wá jẹ́ eight hundred naira two hundred naira sì ló gbẹ ọgbọ́n gàrí mẹ́rin ní kó bá ta naira nígbà tó wá padà tálé eight hundred naira tọ́jà yẹn mú tọ́jà kọ̀ọ̀kan tó ó gbé bàjẹ́ lọ́kàn tálé tá a rà á sọ́tẹ̀jì yẹn sí wà tàbálẹ̀ yọ pé ó fọ́ ká pẹ̀pẹ̀ wọn bìnrin mi náà ti tó nínú àjò ìlara yín ẹja yọ pé wọn nínú nira ẹgbà náà nínú nira kò ní ṣe bẹ́ẹ̀ torí ẹ ọ̀gá ló ní nǹkan rẹ ẹni tó lẹ́rú ló ní ẹrù àgbọ̀rọ̀ jẹ́ ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọjẹ́ ìjà àbòsí ó sì jẹ́ iná sí wọn ara rẹ̀ kọ́ńtà tààrà náà èèyàn kan ló ló béèrè ìbéèrè ẹ lọ fún wa fún èsì tí mo wà fún lóye tó mo ní kí mo dàrẹ́ ẹ̀sìn tó gbé àgbàlá rẹ̀. ó ní eh, ní àdúgbò àwọn ìmọ̀ nǹkan máa ń kírun fáwọn tó máa ń kírun ó máa ń ní congregational prayer fáwọn. ó tó bá rẹ̀ ti bí bẹ́ẹ̀ pé wá ṣáà ní tó bá ti káwọn dára á ṣáà máa ṣe báyìí bẹ́ẹ̀ tó fẹ́ẹ́.

tó bá jẹ́ sí pé ní ìmáàmù tí ń gbé apá di ẹyẹ lórí òun kánífà ń ṣe níṣe tọ́já sí pé ní òòmà àbí ìkàlẹ́kàn máa la ẹ̀gbọ́n mi ìgbẹ́gbà mi tẹ́lẹ̀ bá kírun lọ́wọ́ ó láwọn ṣe mí tẹ́lẹ̀ mi máa ń ṣe tó ṣe pé ìṣe yẹn ni òfurasí rẹ̀ ni.

kìí ṣe pé òun ti ẹ̀rí pé ọgbà pé bóyá ẹ̀rí kan bẹ̀ fún ṣe ni lọ́wọ́ náà lè ṣe nǹkan yẹn ni àbí kó rẹ̀ ní ọba rẹ̀ débẹ̀ irun rẹ̀ yẹn kò sí nǹkan tó ṣe. ní pé ní irun ni ní mẹ́wàá tó báyìí lórí àjẹpẹ́ ó ti sọ ọlọ́run ọba di ọba tí ń mú ṣeré sọkọ́dà kí a sọ̀rọ̀ láti kí n lẹ́yìn mọ́nú bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ìrùn rẹ̀ bàjẹ́ amẹ́ni tí ń fi ọlọ́run ọba ṣeré lórí ìrùn ó súnmọ́ kọ́lọ̀ mú bàmù rẹ̀ nǹkan tó ṣe yẹn kó bàmújẹ́ gan àmọ́ tó wáyé pé àníyàn eré ló ní ó súnmọ́ kọ́lọ̀ mú bàmù rẹ̀ làwọn bá kí n lẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ sọ́ra káwọ́ bí ní káwọ́ bí ní tòdì lọ́dà àbíà ẹlòmíì wọn wá ṣe nǹkan yẹn gbà mí lọ́dà tí pé ní àlejò ní ní kí wọ́n ṣe ẹgbẹ́ bẹ́ẹ̀ náà àpá yẹn tí wọ́n kírun gbà mí lálejò ní gbogbo ọjà láwọn àti mọ̀lẹ́yìn wọn gbà yẹn ní kó wọn fọwọ́ ra kán ọkùnrin rẹ̀ nínú idá tó ṣe ni nínú idá tó ṣe ni kó wọn fọwọ́ ra kán ọkùnrin rẹ̀ irú mọ́mú báyìí ká ní pé ẹni tó bá ṣe lóyún òun ni kò tiẹ̀ nínú òun rárá àwa jàmọ́ ẹ̀sìn ní tábà ti mọ̀ bẹ́ẹ̀ àwa náà ní ìrù lẹ́yìn rẹ̀ àwọn ò lè ké. bóyá bá tẹ̀ tó bá ní máa sapá báyìí ó ti yé kọ́mọ fi dára lórí irun kó lè máa rí oore tí ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ àlejò kò ní irun rárá ó ti yé kò sí kíni kò ní irun rárá so àwa tá a kí ni lẹ́yìn rẹ̀ náà tá a bá bàa pé àlejò ní ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ káwọn ní ọ̀sẹ̀ kíni ajina sí àfikún lẹ́yìn rẹ̀ torí pé wẹ́n níbẹ̀ nínú àwọn ó sì nínú fọlọ́ ọ̀tá àlà àlà. Now last question ẹ̀dùn ọjọ́ tó lọ. Now. Níbo? Ẹ̀yà ń jẹ́ bẹ̀rẹ̀ tọ̀ wọ́n ní kálàmù tó kọ́ irú máàmù bẹ́ẹ̀ fi sákèésí pé ní ṣe yìí ó kù díẹ̀ káàkó ṣé lábẹ́ ọ̀rọ̀ yẹn náà. bẹ́ẹ̀ ni pé kí ni ojúṣe ọlọ́run sọ̀rọ̀ ọ̀sánfọ́ àwọn sáré síwájú lẹ́wọ̀n ní àìkúrá. kí ni ojúṣe ọlọ́run lẹ́kọ̀ọ́ àwọn sáré síwájú lẹ́wọ̀n ní àìkúrá. síwájú lẹ́kọ̀ọ́ wọ́n ní kí lànà bí kọ́ àwọn sàbẹ̀ síwájú àlùkòrán kọ́kọ́ wọn nígbàgbọ́ síwájú fún tó máa kọ́ ó ti yé ìyẹn kọ́kọ́ máa nígbàgbọ́ náà síwájú fún tó lóhùn fẹ́ máa kọ́ òfin tó yé báyìí wọ́n yẹ bẹ́ẹ̀ sí kámikájú kò lẹ̀. Thank you kọjá sẹ̀rí àwọn olóńgbọ́lá jù pàtó àwọn olóńgbọ́lá jù lórí ìfọ̀tọ́pa eh, ajímẹ́tì lábẹ́. náà ẹni tó bá ṣe lọ́hùn tó jẹ́ pé ẹ̀sẹ̀ tó ṣe yìí ẹ̀sẹ̀ tó ní ṣẹ̀rí àmínú ni bí ẹni tó ṣe sì náà tí wọ́n ní wọ́n nà lẹ́gbà bí ẹni tó ṣe sì náà tó jẹ́ pé ó ti níyàwó àkọ́kọ́ lé tí wọ́n ní kí wọ́n lè lẹ́kọ̀ọ́ pa bí ẹni tó jalè tí wọ́n ní kí wọ́n gé lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ sí pé ní irú ẹ̀sìn báyìí lọ́ba sẹ́ẹ̀ lọ́ba dá tí ìjọba bá ti mà sí dandan ni kí wọ́n fi àyè jẹ́ wọ́n sì fi àyè jẹ́ ló ṣe kẹ́ni òun ló lóore. tíjọba àbá mà sí kọ́lọ̀ tóra rẹ̀ kó òun ló ṣe kẹ́ni kọ́jẹ̀ ìyá yẹn òun ló lóore fún àmọ́ tó bá wọ pé àmì òun ò gbé tó bá fò mọ́ra tó tọrọ àforíjì fún wọn ní padà síbẹ̀ mọ́ ní yẹn náà ò burú tó tí ò tu rẹ̀ kò kó tu rẹ̀ kó yẹn lọ́dà jù torí pé kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ níyà ni ìyà yẹn ti mọ níwájú ọlọ́run ṣùgbọ́n tí ọba tó ra rẹ̀ kó tó bá lóhùn tó bá ó sì kọ́ lọ́wọ́ bá tó bá rẹ̀ ó sì kọ́ lọ́wọ́ nìkẹ́ ni kọ́ lọ́wọ́ tó bá rẹ̀ torí ẹni pé ó tó rẹ̀ kó yẹn ló lóore tí ọba wa tó rẹ̀ kó náà tó bá tó bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba wa ti máa gba tó bá rẹ̀ ọwọ́ àti kọ́lọ̀ ń gbà kò sí kọ́lọ̀ ń gbà àmọ́ àdéhùn wà pé tó bá lo gbogbo mọ́jàmú tuntun bá ó ti yé ọlọ́run máa gba tuntun bá rẹ̀ tí ó sì ní padà síbẹ̀ mọ́ so ọlọ́run gba tuntun bá rẹ̀ so torí ẹ̀yẹ náà kò sí ti ogun ní inú rẹ̀ àmọ́ pìlẹ̀ ni pé kí wọ́n ṣe kí ni kí wọ́n jẹ́ níyà ṣẹ̀ríà ẹ̀ṣẹ̀ tí ọba ní ṣẹ̀ríà nínú tí òun ní jẹ́ níyà nínú òun ni pé kọlọ̀ tó bá dà rẹ̀ sí mọ́jẹ̀mú tuntun bá náà ní pé kó kọ́kọ́ kábàámọ̀ lérí aburú tó sì yẹ pé òun bú àbáyé kó sì dàníyàn pé òun ò ní tẹ́sẹ̀ yẹn mọ́ láyé ó ti yé nìsín bákan náà kò tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀nà ó ti yé so ó tún kò kàn sí mi ọ̀rántí so àwọn kan inú ìlànà kẹ́ni ni ó ṣe ṣe pé ọlọ́run gba túbà rẹ̀ kò ní padà síbẹ̀ mọ́ yóò rẹ̀ kábà tó mú sábúrú yóò rẹ̀ tọrọ àforíjì so ó kù kan tó jẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ rẹ̀ so wọ́n lọ tààlà ààrẹ ọlọ́run sàṣọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀dọ́ ọlọ́run tàbí àkókò rẹ̀ pé àlékún àforíjì àlékún ìmọ̀ràn àlékún tọ̀sọ́nà ọlọ́run sàṣọ fẹ́ẹ́ wọn dá ọdún àgbà sí ayé wọn ti sẹ kó ìsì kó kásẹ ìrìnà wọn lọwọ ọlọmọdé tá a bá wá sí ọlọmọsá àgbà níjọ sí fún wa ọlọmọ àbíọ àti tóbi rẹ àbíbíọ iṣẹ rí ìwà rí ọlọjọ ọrọ wa lọrọ iṣẹ rí ìwà rí